A kú dédé àsìkò yìí o. Àkójọpọ̀ ìròyìn tó ń dé sí etí ìgbọ́ gbogbo wa láti ilé-iṣẹ́ wa Àṣà àti Ìṣe ilẹ̀ Yorùbá ní orí Facebook, Àṣàkẹ́ TV Show ní orí YouTube wa. Ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ẹ̀bùn ọdún Kérésìmesì tìrẹ́pọ̀jù tèmi lọ ló dá wàhálà sílẹ̀ o. Àbúrò fa ìbọn yọ tó sì yìnbọn pa ẹ̀gbọ́n rẹ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ àwọn ọ̀dọ́kùnrin méjì kan tó jẹ́ ọmọ ìyá kan ti wà ní àhámọ́ ọlọ́pàá lẹ́yìn tí wọ́n yìnbọn pa ẹ̀gbọ́n wọn ọmọ obìnrin nítorí ọ̀rọ̀ ẹ̀bùn ọdún kérésìmesì eléyìí mà wá lágbára o. arábìnrin ẹni ọdún mẹ́tàlélógún yìí la gbọ́ pé àbúrò rẹ̀ ọkùnrin yìnbọn lù láyà lásìkò tí wọ́n wà pẹ̀lú ọmọ ìkókó oṣù mẹ́wàá. iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Florida lórílẹ̀-èdè Amẹ́ríkà ló fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Lẹ́yìn tó yìnbọn lu ẹ̀gbọ́n rẹ̀ ni ẹ̀gbọ́n tirẹ̀ náà lọ́kùnrin fa ìbọn yọ, tí òun náà sì yìnbọn lù ú gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá àdúgbò Pinellas ti ṣe ṣàlàyé. Wọ́n fi kún un nínú ọ̀rọ̀ wọn pé àríyànjiyàn lórí ẹni tó gba ẹ̀bùn jùlọ láàrin ara wọn ló ṣokùnfà ìyìnbọnmọ́ra ẹni. Bob Galatry tó jẹ́ ọ̀gá ọlọ́pàá, sọ fáwọn akọ̀ròyìn pé ẹ̀gbọ́n tó dàgbà nínú àwọn ọ̀dọ́mọkùnrin yìí, ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún, sálọ lẹ́yìn tó yìnbọn tán tó sì sọ ìbọn ọwọ́ rẹ̀ nù. Èyí àbúrò ẹni ọdún mẹ́rìnlá la gbọ́ pé wọ́n gbé lọ sí ilé-ìwòsàn tó sì ti gba ìtọ́jú lọ́wọ́. Bí ara rẹ̀ bá yá wọn yóò fi sínú àhámọ́ gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe ṣàlàyé. Àwọn olùgbẹ́jọ́ lágbègbè náà yóò ṣe àgbéyẹ̀wò ẹjọ́ ọ̀hún láti lè mọ̀ bóyá wọn yóò pe arákùnrin yìí lẹ́jọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà lórí ẹ̀sùn pé ó pa ẹ̀gbọ́n rẹ̀. Wọ́n gbé ẹ̀gbọ́n rẹ̀ yìí lọ sí ilé-ìwòsàn níbi táwọn òṣìṣẹ́ ìlera ti sọ pé ó dágbére fáyé gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá Gualtieri ṣe sọ. Háà! Ah, eléyìí pọ̀. Ó ṣàlàyé pé arákùnrin yìí tó bí ọmọ méjì kò ríbi mí sí mọ́ dáadáa kó tó jáde láyé ṣùgbọ́n ọmọ tó gbé sínú kẹ̀kẹ́ ọmọdé nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé kò fara pa. A o. Ọwọ́ ọlọ́pàá padà tẹ àbúrò rẹ̀ ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó sálọ tí wọn yóò fi ẹ̀sùn ìgbèrò láti ṣekúpani kàn án àti ẹ̀sùn fífọwọ́ bo ẹ̀rí mọ́lẹ̀ á dúpẹ́ wípé wọ́n tiẹ̀ padà rí i. ìròyìn náà sí etí gbogbo wa ni àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ní orí Facebook Àṣàkẹ́ TV Show ní orí YouTube wa ẹ máa yáṣẹ́ o.